نعم الحمد لله والصلاة والسلام على رسول الله وآله وصحبه ومن والاه واتبع هداه إلى يوم نلقاه أما بعد هذا فلان بابا طلع رجع ọba alágbára ọlọ́run ọba tí ó ṣe ẹ̀kọ́ àti ìmọ̀ ẹ̀sìn ní ohun tó pàtàkì tí èèyàn gbọ́dọ̀ wáyé kéèyàn ọmọ mọ̀ ẹni ọba wáyé tí ọmọ

àsìkò rẹ̀ la sọ yẹn ìgbà tó bẹ̀rẹ̀ inú gbogbo wa la mọ̀ pé nílẹ̀ lárúbáwá àsìkò yẹn nígbà míì pàápàá tó bá jásìkò oòrùn máa ń ní agbára gẹ́gẹ́ bó ṣe wà bẹ́ẹ̀ náà ní àwọn gómìnà tí wọ́n bá jẹ́ ilẹ̀ òkú àwọn ilẹ̀ dẹ́sà tó bá ṣe wípé àsìkò oòrùn ni tí oòrùn bá lé tó dáa nínú súnà kéèyàn lọ ìrìn díẹ̀ kí èèyàn lọ ìran ìlà lára díẹ̀ anábà muhammad sallallahu alayhi wa alihi wa sallam ó ní ìdàṣítọ́jà ìṣàrò fa àbẹ̀rẹ̀dù bí sọ́la fa iná ṣídàtà ìṣàrí min fayhi jahannam hadith abu hurairah ni alimam al-bukhari àti muslim wọ́n ti pa àmì pọ̀ gbà wá nítorí rẹ̀ ní pé tí oorun bá ti pọ̀ ju ẹlọ́ ìrùn lára abúrò ìdúnbẹ̀ ẹni pé ẹlọ́ ìrùn lára ẹ jẹ́ kó ti tutù díẹ̀ kó ti rọlẹ̀ díẹ̀ kẹ́ tó lọ kí òun rùn àsìkò tí yẹn dẹ̀ máa ń ṣẹlẹ̀ àsìkò ìrùn àyílà ni máa ń jẹ́ torí tó bá yẹ pé ìrùn làásàrè ni òun ó ti máa lọ síbi kó fẹ́ wọ̀ ẹnu àsùnbà òun ò lè tí ì yọ sọ̀rọ̀ èyí tí ọwọ́ jẹ́ táìmù tí gbogbo àná láti mọ̀ pé òun ọ̀sán ẹ rí i pé nílẹ̀ Yorùbá gan tí bá ti ń di aago méjìlá ti ń lọ bí aago kan àwọn òbí máa ń sọ pé kéèyàn máa jáde nítorí pé oòrùn ìgbà náà máa dá ìsàsíyàn lára bọ̀ àwọn bàbá máa ń rò wípé àwọn àǹjẹ̀nú kan jáde lásìkò ìgbà náà ni wọ́n fa ìsàsíyàn sọ àsìkò tó òun bá mú tó bá ti yan yan tó bá ti lágbára jù wọ́n ní ẹyọ ọmọ ẹmọ ẹmọ jáde ẹmọ ẹwọlé ẹsìn kankan pé òun eléyìí ti lágbára jù oòrùn yẹn a máa dá ìsàsíyàn lá sọ tí èèyàn bá wá dé rẹ̀ lárúbáwá rí wọn náà rí kí àwọn àsìkò kan bẹ kò rọrùn fún èèyàn láti ló wọn jáde nírú àwọn àsìkò bẹ́ẹ̀ àyàbí kí èèyàn ya níbi èfi làbẹ̀ǹtì bọ̀ yóò fi bo ìwájú orí rẹ̀ báyìí tó tàbí kọjá pé ọ̀bìnrin làwọn máa lọ rẹ̀rẹ̀rẹ̀ ni táwọn èèyàn dàbò rí ìyẹn náà ló sì fà á tó fi jọ́jọ́ pé ara sóńnà láwọn àsìkò ìgbà náà ní táǹkò ìnákọ̀ ìlú ra òun ni sísinmi lọ́sàn kéèyàn máa jáde kálukó dèjúmọ́ nulẹ̀ rẹ̀ òun jáde lọ́sàn tó òun fi rọlẹ̀ tí wọ́n tó máa jáde kì í ṣe dáadáa ní kó jó oorun sísinmi ní kọ̀yìlúra ẹ̀yà mò ń sọ ọrùn kọ̀yìlúra ni kì í ṣe dáadáa ní pé oorun ìsinmi ní jẹ́bẹ̀ sọ ìbíyẹn jẹ́ nǹkan aláwọ̀kọ́ tó yẹ ká mẹ́nu bá sọ níjọ́ míì tí ó dáa jù tó sì bá súnà mu oníkékéyàn lọ irun àyílà lára díẹ̀ ní àsìkò ìgbà tí oorun bá ní agbára láti mọ̀ wípé kọ́lọ́nkọ́ bá rẹ̀ sí lọ́wọ́ kí súnà tún gbòòrò sí mímọ́ fi aago wo àsìkò oorun kì í ṣe nǹkan tó bọ̀ sí ojú ọjọ́ ló yẹ fi wò torí ìjọ tí òru ó tí òrùn ní agbára aago ò ní ṣe é lò náà aago ò ní ṣe é ojú ọjọ́ náà la lè ń la nílò ọlọ́run bó kún àlọ́wọ́ yẹn jẹ́ nǹkan tó yẹ ká mẹ́nu bà àsìkò òun ni àsùnbà àsìkò méjì lónìí wọ́n máa ń pè kan ní wọ́n máa ń pè ẹlẹ́ẹ̀kejì ní alikisfar alikisfar aláwọ̀kọ́ àtẹ̀wòlẹ́yìí ẹlẹ́ẹ̀kejì alikisfar. mọ́mọ́ wa aisha kọ́lọ̀ yọnu sí ó jẹ́ oyé wa wípé anábìwa muhammad صلى الله عليه alihi وسلم. sallam ìmá kírun àsùnbà ìrọ́lá sí tọ́lẹ̀ tó túmọ̀ sí wípé òkùnkùn ọ̀wà nígbà náà òkùnkùn ọ̀wà nígbà náà hadith oríṣiríṣi ló lórí eléyìí وهنا هو الصبح والصبح حديث ذلك بخاري عند مسلم والبوعة أنا لفظ بعضك كعي تقعلي حديث اليوم سو لفظ بخاري والصبح كان النبي صلى الله عليه وآله وسلم يصليها بغلس إنه أصبع النبي ما نكيني بعتوكم كنسي كنتها àlàyé rẹ̀ káàbì wá gbọ́ yé pé ńgbà tó kò kókó ń ta òun ni wípé tí wọ́n bá kírun tán ẹ jẹ́ ń ka ẹ̀gbà wá Imam Muslim kọ́lọ́mù bá kọ́ bá rẹ̀ lọ sí kí àbí Musa alẹ́ àṣà rẹ̀ tọ́jú wa ó ní fa kọ́lọ́ mọ́ al-fajr Ànábì sallallahu alaihi wa sallam ní kí wọ́n gbé ìrun al-fajr rí náà rọ̀ ṣé yín náà ń ṣàkọ́ al-fajr al-fajr rí tó bẹ̀rẹ̀ sí ní yọ̀ ń sámà والناس لا يكاد يعرف بعضهم بعضا táwọn èèyàn nífẹ̀ẹ́ lè dára wọn mọ̀ mọ̀mọ̀ àìṣà ní orí ọ̀yà àti oníwà máa yá àrífò bá dùn náà wòjú ha bá ọ̀bẹ̀ ákìrùn tán báyìí òun ní mo jẹun tó wà lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ torí pé ìgbà náà wọn àgbọ́n sí mọ́ṣáláṣí tó túmọ̀ sí pé ẹ̀tọ́gílẹ́sì yẹn ìyẹn ní àsìkò alákọ̀ọ́kọ́ òun ni ìtànpẹ́ ní ìsọ̀rọ̀ òun ni pé kéèyàn kí nígbà tílẹ̀ ti mọ́ kedere tí kálukú ó dára wọn mọ́ torí pé anábì sọ́lá aléwájú sọ́lámù sọ pé àṣírú bìlì fàjírí fàyínàhù àzọ́mú lèlè àjẹ́rì then hadith wà tó sí lálàáfíà náà pé anábì sọ́lá lọ́hà aléwájú sọ́lámù ó kírun àsùnbà bẹ́ẹ̀ ilẹ̀ ti ti ti ti mọ́ tó tó bá rí bẹ́ẹ̀ á rí wípé àsìkò méjì ọlọ́wà fi mọ̀ àsùbá nínú àsìkò méjèèjì yìí èwo ló wá wà òkè òun ló dáa jù ẹ̀sẹ̀ láfọwọ́ abẹ láàrin àwọn onímọ̀ àárẹ̀ àwọn tí wọ́n mú wípé káàkì nígbọ́lás òun ló dáa jù torí pé hadith wà tó sì lálàáfíà wípé isfaru yẹn ẹ̀ẹ̀kan lànà lè kiri láyé lẹ́yìn ìgbà náà fò kí mọ́ tàbí ìsùn ni wọ́n ṣe tẹ̀síwé yẹn ó tó máa ṣe wípé àtàbílẹ̀ ìsìn yẹn ọlọ́dà jù lọ́ba súnmọ́ mu. láàkín láfọ̀lọ́ hadith tí mo sọ wípé àṣírò ìfàjírí sàyìn náà wà àgọ́mù lè àjèrè yóò tún wá gbé ọlá fún wípé kásẹ̀ ìsúra. mo rò pàdà yẹn mìtẹ́ gbígbé aláṣẹ mọ̀ pé kọ́ọ̀lù ó gbé wọn ju fíẹ́lù lásán lọ. láàkín sálẹ̀ sọ́ọ́lá sòyí tó lálàáfíà jù nínú ọ̀rọ̀ àwọn onímọ̀ ọlọ́rọ̀ ẹlẹ́ẹ̀kẹta ọ̀rọ̀ àyìn ogun nìyẹn àwọn tó sọ pé àtàgbélé ìṣúlọ ní kákí ọ̀rọ̀ tán ní igbá òkùnkùn lọ́lọ́lá jù wọ́n wà àwọn tó sọ pé àlè sọ àrọ̀ lọ́lọ́lá jù ọwà àwọn kan wá dó sí wọ́sọ̀ ìyẹn lọ́lọ́láfíà ó ní pé ká bẹ̀rẹ̀ ẹ̀rùn àsùnbá àbẹ́bọ́là sí nígbà tó kùnkùn wà ń ta ká jáde ń bẹ̀ ìyẹn ní sódùnà tó ṣe déédéé tó dẹ̀ jẹ́ lílo ẹ̀rí méjèèjì nílò ẹ̀dì méjèèjì jọmọ à ń báyìí náà ẹgbẹ́ yìí láyé sọ̀rọ̀ ọ̀bọ̀ kun àbáwí fàṣẹ ìjọba ẹjá fẹlẹ̀ náà kù ìwọ náà ní kí ìrun làásàrè náà ó dáa kí ẹ̀yìn tẹ̀ máa kí òun náà kì í ṣe kí nígbà tí òun ti ń bọ́ síbi tí ó ti wọ̀ torí pé anábìsọ́lá àríwá lè ọ̀sọ́lámà ó ní láti sọ lóba adẹ làásùrè ẹ má máa kí òun lẹ́yìn làásàrè ẹ má yẹn náà fi àyíláwà ṣàmùtù mọ̀tẹ́fì àyàfi tó bá pé Ah, òun sì wà lókè lókè tó sì ga torí pé tẹ́rí nígbà tó bá yọ láti fi títí yọ yóò máa lọ sókè ni ìlẹ́mẹ̀ alábísọ pé tíyàn bá kọjú sí yóò níbi tó ti mọ̀ tàyàn tẹ́lẹ̀ létà yóò máa lọ sókè sí tó bá tó ti dókè tán yóò máa padà wálẹ̀ ní oṣù wá sí kúrò tẹ̀mọ́ ìjẹ́ kó jẹ́ pé ó ti dọ́ọ̀pù wá sí gúrúùbù dáadáa sẹ́ni kó ti wálẹ̀ bá òun ti lọ wọ̀nù ẹjọ́ jẹ́ pé ó sì ga ní òkè náà díẹ̀ sọ nígbà tẹ́ bá kírun aláṣárì sọ ìyẹn ni wípé káàrí wípé àtètè kí nígbà tí zillo nǹkan ti ṣe déédéé rẹ̀ èyí ló gbà yẹ báwọn kò ní sí èèwọ̀ níbi kéèyàn yẹn náà fi rà lẹ́yìn làásàrì sọ́lá nàbà Muhammad sallallahu alaihi wasallam ó ti gbàgbé yẹn náà fi rà lẹ́yìn àyè láàyè ó ní ìdíwọ́ tó sì kí lẹ́yìn asọ̀rì jẹun pẹ̀lú hadithu yìí pé mọ́kìrún lẹ́yìn làásàrì àbí tí ó bá jẹ́ pé wọ́n sì wà lókè àtúwọ̀n sí pé alẹ́ yẹn náà fi rà lẹ́yìn àṣírí tó bá ṣe pé time right time tó yí àwọn yẹka tètè kí ní wallahu ta'ala wà láàmù náà ká bọ́ síbi ọ̀rọ̀ ọ̀run pípé al-adhan al-adhan nínú èdè lárúbáwá ìyẹ̀láàmù ni al-i'lam ìtumọ̀ ìyẹ̀láàmù òní kí ẹ̀ ṣe ìyẹ̀láàmù kí ẹ̀ pronounce kéèyàn sàdárísímẹ́ǹtì kéèyàn polongo nǹkan kéèyàn polongo ẹ̀lẹ́ẹ̀láàmù. wàhùn wá ṣe ẹ̀kọ́ àkùnmí ní adàn láti bí al'adàn òní wọn ti mú والأذان بفتحتين هو الاستماع كيف تتسمى ثانيه ẹ̀yẹ́ jẹ́ rí pé nǹkan tá a bá polongo rẹ̀ àwọn èèyàn ti ṣàbí òun jẹ́ wọ́n tẹ̀ sí sí ìdọ́sà máa òun ṣọ́kọ̀ wà á dènà tẹ̀lé rọ̀bì ha wà á dènà ti stamart sálàyé tí ó gbọ́ àṣẹ tọ́lọ́wọ́ bá pa sí yìí bá ń sọ ó sì mú sọ kìí ṣe áàdì náà ti lè rọ́bì àbọ́sọ̀ kó yọ̀ǹda fọ́lọ̀ kó yọ̀ǹda ọ̀tẹ̀ ti sàṣẹ ọlọ́wọ́ wa ni ma adina Allahu li nabiyyin ma adina Allahu li shay'in ma adina li nabiyyin hasani sawti yataranna bil qur'ani yajharu ọlọ́run yìí tẹ́tí sí nǹkan kan bíi tí máa tẹ́tí sí anábì rẹ̀ ti ń ta àti ẹ̀rí tó ti yé lásán kí àti adánù adánù pẹ̀lú fátà méjì ibẹ̀ náà ti mú ṣùgbọ́n adánù gàgà yẹ láàmù ni kí a polongo nǹkan ọlọ́ni wá adánù min Allahi wa rasulihi ila nnasi yawm al-hajj فقل آذنتكم على سواء وإن أدري قريب أم بعيد ما توعدون so azantukum ay a'lamtukum ala sawa mo polongo rẹ̀ fún gbogbo yín kárí kó jẹ́ kárí ilé oko wa azanu min allah ìpolongo ni látọ̀dọ̀ Ọlọ́hun wa rasuli ya tanabi rẹ̀ ẹ azanu huwa al الأذان وهو الإعلام بوقت الصلاة الإعلام بوقت الصلاة بألفاظ مخصوصة بألفاظ مخصوصة بألفاظ مخصوصة بألفاظ مخصوصة يعني جاء الأذان بالاختصار طيب كنني كلو فاتي أذان في وانوسيا يدو على أنا في أنا حديث عبد الله بن زيد لا. tó lálàá لا. tó lá lẹ́yìn anábà الله عليه alayhi وسلم عبد الله بن Zayd bùnà abdi rabbihi radiyallahu anhu òun ló lálàyé pé òun wà lójú oorun lọ́n bá rẹ̀ nìkan tó dé ìgbàdánì yẹn dé ó bá rí kíní kan lọ́wọ́ rẹ̀ ó dà gẹ́gẹ́ bí ìgbà téèyàn ló wá bo fífi ń pèpè wọ́n wá sọ fún kí ó mi ní kíní ó ní kí lọ́fẹ́ fi ṣe ó ní àìmọ̀ fi pa àwọn èèyàn wá síbi òun ní ṣe kí n tọ́ka rẹ̀ sí nǹkan tí ó dájú lẹ́yìn lọ ọ̀dà kí wàá ní tó dájú lọ tó tọ́ka mi sí lọ́ba ní Allahu akbar Allahu akbar fàzákẹ́rọ àdán bí tàbí ẹ̀yìn àtẹ̀kẹ́yìn sọ̀rọ̀ pẹ̀lú pé Allahu akbar yẹn ó jẹ́ mẹ́rin bẹ̀rọ èrè tàbí ẹ̀ láìsí tàbí ẹ̀yìn ọ̀sọ̀ ìkọ́ mà oúnjẹ láfùtò kọ̀ọ̀kan láfùtò kọ̀ọ̀kan ilá kọ̀dùkọ́ ọmọdé sọ̀lá òun lọ sọ lẹ́ẹ̀mejì tó ní fọlámù àṣùbáṣù ìgbà tí ilẹ̀ mọ́ tí mo jí àtẹ́yìtò Rasulullahi sallallahu alaihi wa sallam bá lọ bá anábì sallallahu alaihi wa mo máa rí nǹkan báyìí báyìí báyìí báyìí lójú wọn. náà ní ah, náà ti ń anábì sọ pé ha ya bí ọ̀rọ̀ á ti máa pẹ̀lú bó ti bẹ̀rẹ̀ aláàtọ̀ láwọn òótọ́ ni tó ti ẹ̀yìn sí nítorí ṣe ní ìsinyìí wípé lọ kọ́ bìláàlù ní nítorí òun tí bìláàlù ọ̀pọ̀ ìtòrò òun ti ẹ̀rìn dáadáa ó sì làjù tiẹ̀ lọ tó ti yé bí àbámu bó ṣe bẹ̀rẹ̀ ní ní ṣókí tó fa sábàbí rẹ̀ ní àlá tí Abdullahi ibn Zaid ibn Abdurrabbi tọ́lá ìwẹ́jára padà sínú tíra kájú àlàyé tí alẹ́ máa mọ̀ sí بسم الله الحمد لله والصلاة والسلام على رسول الله قال المصنف رحمه الله تعالى باب الأذان باب الأذان يشرع لأهل كل بلد أن يتخذوا مؤذنا ينادي بألفاظ الأذان المشروع عند دخول وقت الصلاة ويشرع للسامع أن يتابع المؤذن ثم تشرع الإقامة على الصفة الواردة نعم باب الأذان باب تعرض نقع الأذان كل دجال الأذان إذا الأذان إذا الفرض كفاية كيسي فرض عين níbi jẹ́ kíta bá fẹ́ kírun ẹnìkan láàrin ọ̀la pẹ̀rún lẹ́kí ojú akọ́lá pẹ̀rún ṣùgbọ́n ìrún fárúdù ayé ní gbogbo alájọ́rọ̀ tó wọ́n ibá yàn jù ṣùgbọ́n àdàzánù fárúdù kí fáyà ní ṣùgbọ́n إذا قام به بعض سقط عن الباقي قال يشرع لأهل كل بلد أن يتخذوا مؤذنا إتما كفاية كفاية يعني ìlànà ṣẹ̀ríà ó ní wípé gbogbo aráàlú kọ̀ọ̀kan wọ́n gbọ́dọ̀ mú ẹnìkan tí ó mọ̀ bá ń pè ọ́ tẹ́nìkan bá ti lè pẹ̀lú nínú ìlú tírun rẹ̀ já lọ tóórótó ẹ̀ṣẹ̀ àìní pẹ̀lú ó ti jábọ́ fún gbogbo ara ìlú máa lè lẹ́sẹ̀ lọ́wọ́ nígbà tẹ́nìkan nu wọn ti tètè ní ó ti pẹ̀lú. mo rò pé àlàyé mi ti eré ké fárúgbò kìfàyà àmì sì ni wípé ìlú yẹn ìlú ìsìlámù sẹ́dá anábà Muhammad sallallahu alaihi wa sallam tó bá fẹ́ bẹ́ẹ̀ lu àwọn èèyàn kan tó fẹ́ já àwọn lógun tí wọ́n fẹ́ jẹ́ kán pèpè alẹ́ wọ́n á ti débẹ̀ láti bí ọwọ́ ọ̀dájì kálífàjárì tó lọ wọ́n wá dúró síbi kan wọ́n mọ̀ wípé ṣé wọ́n gbọ́ ìrún bẹ̀ àwọn ìlú dọ́mọ̀ torí sábà ilé pé wọ́n bẹ àwọn mùsùlùmí lẹ́nu yẹn kò ní bẹ́ẹ̀ lù wọ́n wọ́n tí wọ́n bá ṣe kí wọ́n pè wọ́n ti fi yẹ ẹ̀ṣà àwọn kẹfẹ́ gbáradì làwọn eré wọ́n yà lù tó ti yé nìsín ọ̀yọ̀ tó nínú ìlú kọ̀ọ̀kan kẹ́nìkan wà tí ó máa ṣe kí ni ó ṣe máa pè wọ́n torí pé ìyẹn ni asùlù asùlù ní kí mọ́ṣáláṣí òkè nǹkan yẹlẹyẹlẹ níbi wípé wọ́n máa pè wọ́n ní bíi mẹ́ẹ̀lì kan ìlàjì mẹ́ẹ̀lì náà wọ́n máa pè wọ́n kíní kan ìran tẹ̀ wá máa dàpọ̀ gángba mi tàbí káwọn mi mọ̀ pé wọ́n ń pe tiwọn lọ́wọ́ ká tó pe tiwa àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ọlọ́run ṣàánú wa. kọ́lá yunadi bi alifáàbì alẹ́ azá ni ká tó lọ́nbẹ̀yìn ẹja sọ̀rọ̀ kọ́ ìdá. tó ní ṣe pẹ̀lú báàbù àlàbàn alákọ̀ọ́kọ́ مشروعات الأذان مشروعات الأذان إيجابا واستحبابا توقيفية على النص مشروعات مشروعات الأذان إيجابا واستحبابا توقيفية على النص ìtumọ̀ eléyìí ni wípé àwọn nǹkan tá a sọ wípé nǹkan tí ó bá ṣẹ̀rí àmọ́ kẹ́ni tí ń pèrún kọ́ ṣe ni tàbí tá a ṣe nínú ọ̀run bóyá lélẹ̀ ọ̀ranyàn ni bóyá lélẹ̀ mustahabbo ni ẹ̀wọ̀n pé fi yàtún ala nas agbọ́dọ̀ rẹ́rì lórí ẹni láì sẹ́rì ọ̀wọ́lé kọ́ìdà ẹlẹ́kejì yusra'u yusra'u fi'lu al-adhani wal-iqamati على صفاتها الواردة يشرع فعل الأذان والإقامة على صفاتها الواردة ní tó bá ṣẹ̀rí àmú òní bá bá pè mú tàbá bá ṣe ìfọ́ ó gbọ́dọ̀ jẹ́ lórí sífà rẹ̀ tó wà sífà àdán àti sífà ìkọ́mọ kí wàá ní sífà àtùhà sífà àtùhà àwọn sífà àtùhùmọ̀ sífà àtù àdán méjì ni alákọ̀ọ́kọ́ àdánù bìláàlì eléyìí tó jẹ́ khamsata ashara jùmlà 15 jùmlà ló wà tó ti ẹni sìn ẹ̀kọ́ ọmọ bilal eléyìí tó jẹ́ eleven jùmùlà jùmùlà mọ́kànlá ló wà mẹ́. sífà ẹlẹ́ẹ̀kejì ó ní azánù àbí mahdúrọ̀ eléyìí tó pé nineteen jùmùlà ló wà mẹ́. àti ẹ̀kọ́ ọmọ àbí mahdúrọ̀ tó dà gẹ́gẹ́ bí azánù bilal gẹ́lẹ́ ìkọ́mà àbí màṣàlọ́rọ̀ lórí ẹnìsìn ìkọ́mà àti àbí màṣàlọ́rọ̀ gẹ́lẹ́ bí bíláàlì ó sì ṣe ìkọ́mà ni bí ó sì ṣe àdáànù jàre tó sùn sí fifteen jùmùlà ni bí ziyáàdà tí kọ̀dùkọ́mù ti sọ láà kọ̀dùkọ́mù ti sọ yóò wá jẹ́ fẹ́mọ́ fún ìwáyé tó ti yé bá a nìsín ló jẹ́ seventeen tó túmọ̀ sí pé àdáànù eighteen jùmùlà ni ikọ́ ọmọ rẹ̀ seventeen tí ó ti yé báyìí nísìn tàbí kẹ́ ẹ sọ pé fifteen plus kọ̀díkọ́ ọmọ ti sọ̀lá tó kọ̀díkọ́ ọmọ ti sọ̀lá kò jẹ́ seventeen kò yé báwọn ẹ sọ pé kẹ azáni bìláàlì tó àbí màdúrọ̀ kẹ azáni bìláàlì máa ziyada ti kọ̀díkọ́ ọmọ ti sọ̀lá kọ̀díkọ́ ọmọ ti sọ̀lá mọ́lọ́tẹ̀yìn máa ziyada ti kọ̀díkọ́ ọmọ ti sọ̀lá mọ́lọ́tẹ̀yìn tó yé báyìí nísìn seventeen ni ó jẹ́ báwọn ó tún ti ju àdánù ti bìláàlì gangan. sọ yé àwọn nǹkan tá a sọ yìí rèé. bí a ṣe pẹ̀rún ni ẹ pẹ̀lú àwọn ẹ̀rí tó wà eléyìí tó wá látọ̀dọ̀ anábà Muhammad sallallahu alaihi alákọ̀ọ́kọ́ nínú àwọn ẹ̀rí yẹn òun ni ẹ̀rí ti Abdullahi burúkẹ́lì tá a sọ ní sóyé ẹlẹ́ẹ̀kejì òun ni ti àbí mahdúrọ̀ eré tí imamu àbí mahdúrọ̀ eré tí imamu Muslim gbà wá ṣùgbọ́n nínú ìwáyà tí imamu Muslim tẹ̀sí rẹ̀ méjì lọ́wọ́ àmì láàkín eléyìí tí àwọn alùsùnmọ́nù àti imam ahmed gbà wá mẹ́rin lọ́wọ́ à ń bẹ̀ tó bá dédé nǹkan tá à ń pè ní ìsinmi oní mẹ́rin yẹn lọ́wọ́ lálàáfíà tó ti yẹn làwọn afárọ̀ jáha nítorí pé sùn yáa dá mí ní ìsìnkọ́ ìyàwó mi náà sẹ́kọ́ tó ti yẹ wà sùn yáa dá tó sẹ́kọ́ màkàbọ̀wọ́lá sẹ́yìn tó àwọn akẹ́kọ̀ọ́ mi nìsí Allahu akbar Allahu akbar Allahu akbar Allahu akbar mélòó ó ti di mẹ́rin. Allahu akbar, Allahu akbar, Allahu akbar, Allahu akbar. Ṣé wá rí ká sọ̀rọ̀ dáadáa? Mọ́jú tó wà ní Allahu yẹn, mọ́jú tọ̀bí ẹ̀yìn. Ìyẹn sọ pé Allahu akbar, Allahu. Tó ti yẹ ní sí. Adé, a kàn bú ohun sí ní ogun tó bá. Àyàfi tó bá yẹ pa jù wọ́n. La ilaha illallah. Siapa alif ayam mẹ́fà náà tẹ́lẹ̀ tẹ́lẹ̀. Ṣé ti ẹ̀yìn sí? Allahu akbar, Allahu akbar. Èyàn sí gbọ́rọ̀ akbar. ni Allahu akbar, Allahu akbar. Ó ma máa pè ọ̀run lọ́lọ́ nìyẹn. Kò O Torí jámù ti kẹ́bàrù, ó ní akbar. Ọ̀run ní tó bá ní Allahu Akbar ó pé ìwọ̀n lọ́lọ́run torí pọ́ ọmọ túmọ̀ rẹ̀ ní ọyọ ọmọ lọ ní báwọn ọlọ́run sànù wa Allahu Akbar Allahu Akbar Allahu Akbar Allahu Akbar ashhadu an la ilaha illa Allah so ashhadu an la yẹn torí pé dáa ìgbà ni ṣùgbọ́n tó bá débi láìláà ó lè fa láàyàn náà torí jáde ìsàlùmọ̀ fásitì ṣùgbọ́n ó lè sọ pé ìlàá ìkàwọ̀kà nílé أشهد أن لا إله إلا الله يطرق فيدو أشهد أن لا إله إلا الله أشهد أن محمد muhammadu báyìí ni yóò ṣe kàn yóò ṣe dúró mọ́ mẹ́rin mọ́ bá wọn sọ pé àwọn jẹ́wọ́n sọ pé muhammadu rasulullah ìkàwùkà ni o ẹlẹ́gbẹ́ wa sọ pé ẹ̀yà wọ́n ti lọ fi alifa ti láàmù sí ibi rasulu bẹ́ẹ̀ntẹ́ wọ́n fi alifa ti láàmù ìrọ́mù ni wọ́n ṣe tó tiẹ́ ẹlẹ́gbẹ́ wa sọ pé tẹ́ sọ pé ashhadu anna muhammadu wíkẹ́ ti fi alifa ti láàmù sí rasulu nígbà èwo lẹ́sìn ṣe ìdọ́fà tí ẹdún fi alif àti láàmù sí mọ̀lọ́f ada yàní ọ̀tọ̀ wọn fàáṣì sára yìí mi ti ìdúgọ́ọ̀mù ni ó dẹ̀ wà mẹ́ bí lárúbá dẹ̀ ṣe máa ń pè dé wọn nù ẹ̀rí rí nínú sákìnà kẹrí rọ̀ kí wọ́n máa ṣe dùgọ́ abàdà tí ó ti yé ashhadu anna muhammadar أشهد أن محمدا رسول الله من يسمي مجمد حي على الصلاة حي على الصلاة gbàtí yẹn bá fẹ́ ṣe ìyẹn ó sì báyìí gbàtí yẹn bá dé bẹ̀rẹ̀ ó dáa kí yẹn gbórí báyìí sẹ́gbẹ̀ẹ́ báyìí kó fi pẹ́yà حي على الفلاح حي على الفلاح so tó bá ṣe wípé ok ẹjẹ́ ìṣẹ́ tàbí màdúrọ̀ ní ọ̀tọ̀ tó bá ṣe pé kọ́ ọmọ ní jẹmọ̀ pé kí ẹṣẹ́ méjì méjì tí mo pè ní Allahu Akbar Allahu Akbar ashhadu an la ilaha illallah ashhadu anna Muhammadan rasulullah ṣe rí pé kọ̀ọ̀kan mò ń sọ sára hayya ala salah hayya àlàyé fàlá níbẹ̀ yẹn ìbẹ̀ náà mo dé tí mo fi dóbi àzánù àyìn kọ̀dùn kọ́mọ̀tì sọ́lá tó kọ̀dùn kọ́mọ̀tì sọ́lá àfikún ìyẹn ó ní ikọ́ ọmọ ti gbẹ̀lá inú fi dé lẹ́gùn mo rò mi ti ṣùgbọ́n á rí pé irun rẹ̀ tá a bá lọ ka fifteen ní ọjọ́ ló ti ẹni sìn hayala sọ́lá hayala ìfàlà hayala sọlá méjì hayala ìfàlà méjì wọ́n bá wa pé nísìn tí a gbọ́ gangan rí oṣù yẹ kí a pè wọn ṣùgbọ́n tí a fi máa ṣàlọ́rọ̀ àwọn bí tẹ́lẹ̀ fi ń ṣàlàyé bẹ́ẹ̀ ni mò ń ṣàlàyé yẹn tó yẹ ṣe wàá ṣe bó jẹ lẹ́sìn tàbí máa ṣàlọ́rọ̀ àbí máa ń tẹ̀ sẹ́rí mọ̀ àbínú máa Madina òun làbú òun Bilal mọ̀ àbínú Mẹ́kà òun ni àbí máa kódà àwọn kan nínú àwọn onímọ̀ wọ́n fẹ́ máa rọ̀ jáhà àdánù àbí màṣàdọ́rọ̀ lórí ti Bilal nítorí kíni torí pé ànábì gangan lọ́la kọ́nù òhun direct òfin tiẹ̀ àbí màṣàdọ́rọ̀ ọ̀dọ́ ni ìwà máa ń lọ mú àwọn sàbí tí wọ́n bá ń sẹ́ni àti ìlọ́mọ mú wọn ṣeré tó di ẹni sí táwọn sàbí ẹ bá ń táàbù ẹ̀fọ́ wọn fẹ́ kírun bìkan bí kọ́mẹ́kí mọ́ ọjọ́ fẹ́ kírun kọ́mọ wá fi ṣeré bẹ́ẹ̀ ni ti máa fi ń ṣeré tó ti yẹn sìn ó wá dọjọ́ kan anábì ń ṣe ní àjò báyìí pẹ̀lú àwọn sàbí wọ́n wá dún wọ́n wá ń pè wọn ṣùgbọ́n ń ṣe rí wọn ti wọ́n kí àwọn pinnu pinnu ní àbọ̀ yìí wọ́n wá ń pè wọn láti wọ́n fi mú wọn ṣe anábì ah! ní ọmọ kan bẹ nínú wọn yẹn ohun rẹ̀ ń já ẹ lọ mọ́ ọmọ yẹn wa ó wá jágbó máa bọ̀ ọ́ òun lóhun rẹ̀ ń já kankan já ń já anábì wàá pè ó ṣáájú àfọ òun ti gbìyànjú mọ́ ní ọmọ yẹn kiri ó wá lákọ́ mẹ́rẹ̀ ní àgbà tẹ̀ ń kọ́ yàtọ̀ sí kí wọ́n lálàá yìí kan àtìmọ̀ká náà bí ìwà máa yàn pẹ́kọ̀ àrìn ìlhàwà ìníhúwà ìlà wáṣíún níwàṣá tó láwọn kan náà wọn ní ma fi máa fẹ́rọ̀ já àzánú rẹ̀ lórí ti àgbègbèrà rẹ̀ ṣùgbọ́n tó lálàáfíà ní pé àní rọ̀jà rẹ̀ ń tá a ṣe ní pé a mọ̀ nà wá ṣùgbọ́n tó bá ti pèrún pẹ̀lú àzánú bìlà tó dáa jù ní pé kọjá pé ìkọ́mọ̀ rẹ̀ náà ló ṣe tó bá ṣe ìkọ́mọ̀ pẹ̀lú ìkọ́ àbí mahadura lọ́ṣẹ́ kí nínú àbí mahadura inú tiẹ̀ ní pípé tiẹ̀ ní Allahu akbar Allahu akbar Allahu akbar Allahu akbar ashhadu an la ilaha illallah ashhadu an la ilaha illallah ashhadu anna muhammadan rasulullah ashhadu anna muhammadan rasulullah wàá ṣe أشهد أن لا إله إلا الله أشهد أن لا إله إلا الله أشهد أن محمد رسول الله أشهد أن محمد رسول الله كيف شيء ما صار لي محمد يوم نبي مين ولا يبين الدوام بعد شغلنا يوم يوفي دوم nígbà tí èèyàn bá ń pè so àwọn ibi tó nídìí àlàyé ń bẹ nìyẹn so ẹnìkan ẹ gbóhùn ẹnìkan nìsín tí ó bá pẹ̀rùn ti jìláàjì ẹ gbóhùn ẹnìkan nìsín tí ó bá pẹ̀rùn ti àbí màṣàbọ̀rọ̀ ní ìdìní láyé tààrà ṣùgbọ́n níbi ìkọ́ ọmọ ti àbí màṣàbọ̀rọ̀ kò ní ìdí pé á sọ̀rọ̀ jẹ́jẹ́ á sọ̀rọ̀ lókè o yóò kàn jẹ́ bí ìrun pípé bí ìrun pípé ti Bilal ákàtì sí àdá kọ̀lẹ̀kọ́ ọmọ ti sọ̀rọ̀ kọ̀lẹ̀kọ́ ọmọ ti sọ̀rọ̀ tó tó túmọ̀ sí pé tá a bá ti pé ìrun Bilal kò ní ìdí ní màṣíbọ̀ rọ̀kàtì láti mọ̀ kí sì yá dáa ọ̀dọ̀kọ́ mú ti sọ̀rọ̀ àlọ́kù mo rò pé àlàyé mi ti kò ní ìdíkáyìsẹ̀ pé wọn ti àyìn káyìsẹ̀ ma. kọ́ ọmọ àbí màṣíbọ̀ rọ̀ mọ́ inú rẹ̀ lá bùkátà Allahu akbar Allahu akbar الله أكبر الله أكبر رفع الله يعني الله أكبر الله أكبر الله أكبر الله أكبر الله أكبر الله أكبر أشهد أن لا إله إلا الله أشهد أن لا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 الله أكبر الله أكبر أشهد أن لا إله إلا الله أشهد أن محمدا رسول الله أشهد أن محمدا رسول الله أشهد أن لا إله إلا الله أشهد أن لا إله إلا الله أشهد أن محمدا رسول الله أشهد أن محمدا رسول الله حي على الصلاة حي على الصلاة حي على الفلاح حي على الفلاح حي حي على الفلاح الله أكبر الله أكبر لا إله إلا الله ممتاز بارك الله فيكما tó bá ti máa ń pè wọn méjèèjì yẹn ní ṣókí ẹjá padà sínú síra ká máa tẹ̀síwájú náà yóò náà di ẹni tí ó pè ràn yóò máa pè ìran yìí di alifáàbí alàzáni masoroa tó bá ṣẹlẹ̀ àmú ìtumọ̀ rẹ̀ ní wípé ó wà lè sọ pé Allah is great Allah is the greatest <laughs> tọ́lá àwọn wèrè ní ìtúndé nẹ́bà tó ní káàmà tí ń jẹ tàbí àwọn míì wọ́n bá ní kí ìjọ náà ní kọ́ ní sáàsọ́lá olúwa ló tóbi jù àwọn wèrè àdínì nìyẹn wọ́n ṣe bẹ́ẹ̀ náà tọ́kì tí wọ́n ní ká máa fi dèlú wọn pẹ̀lú yà ń ṣẹ̀yẹ àlìfáàdù rẹ̀ àti sọ fún ọ̀tà òkè fíyà ni o ò lè rọ́ o ò sì lè fi nǹkan kan ní ojú ọjọ́ pé àwọn nǹkan tá a lè fi kún gangba wọn ni a máa wà mọ́ṣáláṣí kírun ó jẹ́ nǹkan tó wà ní àkọọ́lẹ̀ sọ́lù fi rẹ̀ hàlì kan sọ́lù fi rẹ̀ ò lè sọ́kọ́ yẹ kírun lé ojú ń rọ̀ o lè fi ojú ń rọ̀ òkun ọ̀yà sọ yìí pé sọ́lù fi rẹ̀ hàlì tó yẹ báyìí nìsí Naam, kọ́lá yóò máa pè ẹran yìí pẹ̀lú àwọn àlìfáàdù al'azán alìmọ́ṣọ́wà ní ẹnìkan kọ́ híndàdò òdòhólè wákọ̀tí sọ́lá. Ó jọ́ rẹ̀ jẹ́ kígbà tí àsìkò oòrùn tó bá wọlé ẹni ilá àzán alìfájìrì àyàfi tẹmọkẹ́ ìrun àsùnbà ìrun pípé méjì lónìí á pè kan kọ́bílà dọ̀kọ́ lè lọ tá à ń fi ń di àwọn èèyàn nígbà máa bọ̀ wá kí wọn á pè kejì tàbí sọ wọn pé àsìkò omi ti tó àlùfájà lè ti yọ àgbẹ̀rún náà o mo rò pé láyé mi ti ìyẹn náà òun náà ní ziyada ìrun tàṣùbà òun ni ọ̀sọ̀ látọ̀ khayrun as-salatu khayrun minan nawm ó wà ń bí irun àṣùbà sẹ́yìn ṣébi aláwọ̀kọ́ ló wà àbíbi ẹlẹ́kejì ló wà ikhtilafu wà láàrin àwọn àṣà lórí ṣé àdánù ta lákọ̀ọ́kọ́ ni àbí àdánù ti ẹlẹ́kejì ikhtilafu wà lọ́dọ̀ àwọn àfà lórí rẹ̀ ìkejì àwọn aláṣẹ as-salatu khayrun minan nawm láàkí eléyìí tó lálàáfíà tí ò sí èméjì níbi lálàáfíà rẹ̀ òun ni wípé ìrún alákọ̀ọ́kọ́ ìṣẹ̀lẹ̀ kejì mọ̀rọ̀pálá yẹ̀mì tí nítorí kíni torí kí ànábì Muhammad sallallahu alaihi wa sallam ó sọ fún nígbà tó fẹ́ sọ̀rọ̀ as-salatu khayrun min an-nawm ó sọ fábù mahdhura wípé nígbà tó bá ń fi ẹ̀rùn fún àkọ́kọ́ mina subhi nínú àṣùbà ó ní ìrà àzáńtá ní ìwúlá mina subhi nígbà tó bá fẹ́ pè mú fún ìran àkọ́kọ́ níbi ìran kí ni o sọ̀rọ̀ ìyẹn tí wọ́n sì ké ìwẹ̀ lọ́wà láti àwọn afáwà tí wọ́n sọ kébi àzánà ẹlẹ́kejì ni wọ́n ní ara wọ́n ní nítorí kí anábì sọ pé bẹ́ẹ̀ na kulli àzánà yìí sọ̀ra láàrin àzánà méjèèjì ìran wà ń bẹ wọ́n ní ìkọ́ mọ̀ ní pé sọ àzánà alákọ̀ọ́kọ́ tí wọ́n ń sọ ọ náà làzánà tí wọ́n pè nígbà tí ìṣe àsìkò tó so yé yín báyìí nìsín ní pé so àbáànù ẹlẹ́ẹ̀kejì tí wọ́n gbà lérò táwọn ibi sọ pé níbi ewúlá ní kíní wọn ní kọ́ ọmọ ni ṣùgbọ́n àwọn afá sọ pé ọ̀rọ̀ yẹn ó ó ó tẹ̀ pé tó ìlú àwọn tí wọ́n sọ pé ẹlẹ́ẹ̀kejì ni wọ́n pọ̀ kí ni ìdí nítorí pé ní sùn anábì pé alákọ̀ọ́kọ́ a sì mọ̀ pàdánù méjì lọ́wọ́ a lo for instance ni pé ká tó lè sọ wípé láfọ̀gbọ̀ kan nínú ṣẹ̀ríà wọ́n lọ fún nǹkan mi àjọ̀dọ̀ rẹ̀ rí kọ́ ìdá ni pé al-aslu al-aslu hamlu al-alfaz ash-shar'iyya على حقائقها الشرعية الأصل حمل الألفاظ الشرعية على حقائقها الشرعية ìpìlẹ̀ nínú ẹ̀sùn wọn ni wípé láfúrò tó bá ti ní tíṣẹ̀rí àgbà lérò pẹ̀lú ẹ̀ tíṣẹ̀rí àbá pè nínú ẹ̀sùn la máa tú sí tá bá fẹ́ tú sí nǹkan míì àárí ẹ̀rí jẹ́ ọ́sọ̀ wípé nǹkan míì lòtúnmọ̀ láì síbẹ̀ àjọ̀rọ̀ tó ṣe nǹkan mi mo rò pé àlàyé mi ti ewédú alámọ tí ń jẹ́ àbá àti mọ̀ pé méjì ló ní àṣọba ẹlẹ́ẹ̀kejì ìyẹn nádọ́rù nìyẹn ẹ̀rí ti dáṣọ ṣùgbọ́n ẹ̀rí ti nádọ́rù ó ní wípé as-salatu khairun minan nawm kí ni túmọ̀ rẹ̀ ìyẹn náà kíkí ó dáa ju ọ̀nà lọ ó túmọ̀ sí káwọn èèyàn ń sùn lọ́wọ́ ń gbà yẹn tó wáyé kíkà tí wọ́n pè wọn ẹlẹ́ẹ̀kejì ní à ah, expect kí mùsùlùmí kankan tó mọ̀ sùn máa ń gbà tó kí alóde tí wọ́n fi àsọ̀rọ̀ àtọ̀fẹ́ lóyún àná mi sí ìdí yẹn wallahu ta'ala àlá wà náà wàyé sọ̀rọ̀ ẹ̀wù lìsáàni ẹ̀yí àyíjú tára bí á alìmọ̀ àzẹ̀ ẹni tí bá ń gbọ́ nígbà tí wọ́n ń pè wọn ìlànà ẹ̀sìn tí sẹ̀rí àmúwá òní ní pé kọ́ máa dá àpẹ̀rún lóhùn ìtumọ̀ rẹ̀ ní wípé ntí apẹ̀rún bá ń ụna ó náà máa ṣe kí ni ó náà máa wí àyàfi nígbà tó bá débi hayya ala salah hayya ala salah àti hayya ala falah hayya ha falah tó ẹni tó bá dọ́ta pèrún pèrún ìlànà súnà ní wípé àwọn kan tí ń bọ̀ yìí number one an yaqula ma yaquluhu المؤذن أو ما يسمعه من المؤذن inú tí mo adé nù sọ̀rọ̀ kó dá ma sọ bẹ́ẹ̀ àyàfi níbi hayya ala salah hayya ala al-falah yóò sọ pé la hawla wala quwwata illa billah àwọn mí náà onímọ̀ yìí sọ pé o lè sọ tí ń sọ náà tó di ẹni sí kọ́nà sọ pé hayya ala salah hayya ala al-falah nọ́mbà 2 as-salatu ala an-nabiyyi sallallahu alaihi wasallam salatu fa yóò tọrọ àlèwàsílà fún anábì sọ́nà àlèwà اللهم رب هذه الدعوة التامة صلاة القائم تجي تجي بعدي lẹ́yìn ìgbà náà yóò sọ wípé raditu billahi rabban wa bi Muhammadin rasula وبالإسلام دينا النبي na. الله عليه وآله وسلم ni sọ ni wọ́n sọ kí ni ìdájọ́ rẹ̀ ní máa dá a pè wọn lóhùn ìsọ̀ranyàn ìsọ̀ranyàn ṣùgbọ́n ládàpọ̀ tó tó so máa torí kí àwọn sálà wọn a máa pè wọn lọ́wọ́ táwọn ọjà máa bára wọn sọ kí ẹ̀rí sì wà fún tọ́pọ̀ tí fọlá làáfíà á ti ń pẹ́ lórí kíní ìjẹ́jẹ́ ẹ̀jẹ̀ ń tètè parí ẹ̀ àwọn tó bá kún náà mọ̀ sáyé lè àbàtọ̀ bóyá sọ̀nsẹ̀ nìkan sọ́mọ́ tó ṣọlá wọlé ẹ̀kọ́ àmọ́tú bẹ́ẹ̀ náà ni ẹ̀kọ́ ọmọ náà ti ṣe ó náà bá ṣẹlẹ̀ àmú ara ń tẹ́sìn mú wá ní alàṣípátí àlùwàlẹ̀ tẹ́lú fún padà padà sí kọ́rídà tàṣọ ẹlẹ́lẹ́kẹ̀ níbàámu sí àlàyé bó ti wá àlìfáàdó rẹ̀ tí ó nínú ṣẹ̀ríà hádà